أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته تعليمنا شبابنا ما قبل العالم لمنا نعرفون إن شاء الله تعالى

المرأة الصالحة إلا إلا جوانش بمعنى ìbáàbì ní ìdajì náà ìgbà gbogbo náà nípa náà ti yẹ wá àdéhùn bá ní dáhùn náà ìdajì ká tún nígbà tí a jì mí ní wúwo gbogbo wọn á jì lọ́rùn àmọ́ ẹ̀rọ sì gé èdè dùn yín. uruguay da ke wuce mai je da wani ina wa yi lafifa na shi zuba ba wani insha Allah ku ta'ala ke da ki gurwa da yi ma da bijar ka da kuto sai musulunci يقول حديث عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس a musulunci su ta ke mutu shahada da la ilaha illallah ya su rija da zai wajibu da jigar tena sai Allah bi ma'ana la ma'abu da bi haƙi illallah wa anna muhammadan rasulullah a ne muhammadu mai jikin sai shi wai salu salat amma la sallah kuwa jikini wa ija izakat amma la zakaya wa hajjin bai amma dai hajji ka da ya sai shi wa tsawon amma ta fiya zai ya sai الإمام أحمد دا الإمام البخاري دا الإمام مسلم دا الإمام الترمذي ذكر المسائل التي جابوا حديث النبي قال ga arkanin hukun sai musulunci ne zaki ne zaɓo na mata yana da ne ne ya ci bayan zaki kuro wani babu ja yabo ne babu ci ne da shi ne babu ci do ka ba ne babu ci do shirku ne ne babu ci gabu ne wani sai ta da da shi da rage ya wuce ne kuma ke ji sigiriya ابونا إيه ابي هريره رضي الله عنه يقول روايه ان رسول الله صلى الله عليه وسلم قال تجا نبي قال اجتنبوا السبع الموبقات تجا جيم كتابا نجزا لك عليه قالوا يا رسول الله وما هن هذا يا واحد تيجي يوتشو النبي قال شرك قال النبي قال شرك بالله ابو قال يفضل جبك والسهر بيوي يسيرتي وقتل النفس التي حرم الله الا بالحق لانه لا لا يوي يانا تيجي جارام ونفسي جاكتيه وأكل الربا دجيتيا ربا وأكل مال اليتيم دجيتيا جوتا يكودي والتولي يوم الزحف يكودي جيتيا كويا نيكودا كوني وقتل المحصنات الغافلات المؤمنات da ya samu su ga manuta ko wace ga manuta mumina shiga haya shiga ba ne ga baban na balin nan ya ba ko cibo su yi jiwo ya ce sallallahu alaihi wasallam da man hata gidan aw arrafa fa bima yaqul kana ga ko da lagi ko da ne ko ba ne wace mu ya gaskiya da ne mai gane na ka faji ka fara bi ma mu jira ala muhammad ana bi ka fi da nabi ya hadi sallallahu alaihi wa alihi wa sallam min sai sai da ji an jo wai wa dai mani da kadare ga Allah ga ya zaki ba jo Allah ga ya zaki da jo Allah ga luba zan ce je jayo Allah ga luba zan ce je mai ji wanda ji mayo ibn zai ci lati da ga ya habu liman ya sha wani lata da na ba wani wajibi mai da gidi ko ya habu liman ya sha wani zuku da na ma ba wani wajibi mai ba gidi aw da wuji kun aw da wuji kun qur'ani sama sai ta sai ya ta ba ta yi, ne a cikin ba ma ne zai ji alu mai yasha wa asina ma su ja za mu ci dan wata rama wai maja ina ina za mu ce shi waje ba yi takan za mu ce shi waje ne bila ki kawai za mu ce shi waje ji ba yi mai dai zaki za mu ce so mai wa ko ni mu ya dijin nan Allahu ne ki bayin da kin waje ni ni ki bayin da ki kirjo waje ma diga Allahu ne ki non za mu sace ko ki ga mun yi tufayin da ki kirkin waje sai ki shirya ko alfiyani wa fi zalika fage da na fasin da na Tekele Mariani Kiago Danesi, Danesi Shiri no Fu, Edu Fu de Kiago Fu Sagan, de Sagan, Tekele Mariani Kiago. Tekele Mariani Kiago, Edu Tenda Kiri Kimani Pepa Sugandondo, Ali diga Akiru ni zikile haji ni Tanzan. Ega je sio doku de jipae le be makaran yine. Ni da Kiri ki we pali Kiago kiba guna ni kwa de Pepa Kandoro na ni sa sa da ko tinya, ate de yoka ni kadri kiwa ga ga wani. أو عابر السبيل وما زالت سنة إذا أصبحت وقعت وقعت سبع فلا تنتظر المساء يدخل وقت يمن وإذا أمسيت وقاعد الوقت لا تنتظر المساء قاعد لا شيء يمن فعليك إذا يشتري سواني شيء شيء يفعل الكيامي شيء يعلم الكيامي إيمان شيء shirin ya rikiya ne da lafitoci shirin ya rikiya ne da sallaji shirin ya rikiya ne da kuranu bai shirin ya rikiya ne da ibada ce a sai su sanye da yake su dubai wani sai shirin na kwalikan dondo da kuma kuma bai fara rikiya ne abe ya ba ku ja wuya ya ja ku ja wuya na ku ja wuya ka ba ku ja wuya dukiya ma ku ja wuya ku so ji hukun kwanan ga ya ga wani da aka bari ba ba ji ba na ji ba ya ja ji ba shi ba ji ba ga doro ma da ba ka ce sun gani bai kuma wani sai shirin wuce yau da ga babun nan yau ta yi da abin nan nígbà tí kíríkì wọ́n á dùn pé ó gan wọ́n á dùn ní ẹjú gáàjì á dùn ní pé ẹjú já tú wọ́n á já àkúrìkì. ẹgbẹ́ àdìgbà àdá àdìgbà mùsùlùmí kò délé gàdí ìmúrẹ́rọ̀ rọ́bì aláwọ̀ ánù dédé àdébì sọ́nà lọ́rẹ́ àṣọ́nà gan ìgbésẹ̀ ti láti nà gàgán máa ní àfihàn múmi kéjì ìjẹ̀dá ìdàkọ̀bọ̀tò sọ̀fíà òmìnira ìdíyà tó ń wuce kuma yawon na ube jugo ko da nawa wani gwaje wuce a kuri ti ban yana wa ke gaban dore ba wuce shi ba wuka da asirin da bana wuce ta yi da asirin ne mu dole a nufi sallan ma wada da sallan ga yi zagin su gaza dore ne gashi shi da jugo ba ne ga ba nan gai ma ji lo jere mu a lo ga ka ga ga ka ta nya ga su mu ga ka ta ma ji mu ji wo wa ka ko lo ba ji wo ma ji na na ka ga ka lo ba ga lo ta ai ne ji ta da ka na ma to ne da mu je ndo ra ji ga nan wa ku to a ga na to da ka ta ga lo do da ji ga ji na to a so ga yi da fa da ba ji kula kada ga ji a ku la ku ka ku ne ji ni ko yi ne ne ka dai lai kirke wasu da ya sai ki واتقوا الله الذي تساءلون به والأرحام يسود يسير ومن يتق الله فنقصد يسير يجعل له مخرجا سيجي قوان سوايو ويرزقه ما يؤذي من حيث لا يحتسب لأن الجوع لو فيفعله ويجبونه من الفكرين لا يشتري جوان فيسود يسير da sai sai ci magayi an yi ba a fala yi ba wasu wallahi ne wasu sai ci magayi ba ba wa yuzar wọ́n tí ó pàṣẹ́jì òun ọ̀gá pàṣẹ́jì tẹ̀mọ́ wọ́n yóò ṣìkẹ̀ wọ́n tí ó jẹ ìbò ya tó èjì wọn dáyọ̀ kẹ́fọ̀rọ̀ ọmọ àtàmọ́lé àjà pátá lè dẹ́nu ti pàṣẹ ìdàjì wà ń jẹun. àdìsí ìgbìmọ̀tò rọ́bì ọ̀gá àlù náà lè máa mùsùlùmí gbòdé náà ǹgá àlejò sọ́dọ̀ dáa sọ́dọ̀ wà ní fẹ́ẹ̀ bàdúrà láàrúnmà yàrá tó èjì ìní àlùkàlù húdà lè bàbá òbí oyin والثقة ميبا دفنسة جدوي والعفافة ميبا هو جدوي والغنى ميبا مكوجة جدوي يبنوا جوغا النبي صلى الله عليه وآله ويبنوا جوغا سيسنا لكنا تزوجوا لكي تودنا فإن خير الزاجي التقوى نجي على كيلي كانوا معي دفنسة جدوي من يكتب ما يلا يكيلي جو واجه إيماني تقبل يوسيسي واجه إيماني تقبل يوسيسي يبنوا جوغا لا إله إلا الله لا لا لا لا لا ل la ilaha illallah ga ga zaba daga yanabo la ilaha illallah ga ne da ya aminci daga yabo alladina amanu da ja imani ji wallan ya da lahumul amr wa hum ba ga ji amlai ba su ji ko shirka a kai imani a nan ga ji aminci shi ko ba ga ji aminci ke shi ko kabari ba ji ba ga ji ba shi ba ni ba ga ji sai ji sai ji ba sai ji sai ji waje afirki nga zunubi ji waje wa gafara waje fe wa fe kan dondo bare ne ce ne ta jiba kan dondo ne waje fe laji kan doro waje fe kini ne ba ne wa ta su da lamarin nan ne fata da ne yasu fayan ne zaki kirjo ne fata da ne yasu fayan ne قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم وإذا صلت المرأة خلفها إذا هي صلى وتوجي أصبع طول العصر مجري في شهر وصامت شهرها فسأل رمضان كنت مسكو وجمعات وفيه وحصلت فرجها وجاء الفرج هو ذا وجاء ذا وجاء من هو ذا وأطاعت زوجها وتكي أبي هي بطاعة يا فوق قيل لها هكذا آه، لكن أبواب الجامعة ودخل الجنة قد على الجنة من أي أبواب الجنة شيء يكون كون جميل يكون على الجنة لا أبواب عليك بان إن من هنا لا يلاقي جلوه الجنة ولا صلى ماشي ويرتي عزو ويلعبين هو ده وما جاء ذكيه ما جاء طاعة ابو لا يجي إيه ينو تمين هنا لا يلاقي جلوه الجنة من السبع لا يجي جو ويلعبين هو ده wọ́n ti làgbẹ́ tí wọ́n kò má jà àlùkẹ́yìn yìí wọ́n ti ẹ̀gbọ́n yìí. ẹnu mi bá wọ́n èjì náà wọ́n èlé kí mú yé bí màá náà wọ́n èlé gẹ́gẹ́ bí àwọn ètò ọ̀kan òmìnira ẹ̀dẹ̀ wọn. nígbà yìí ti dé ìlàgbẹ́ tí wọ́n nígbà yìí wọ́n jí wọ́n ti ẹ̀bú tó fà nígbà yìí wọ́n jí wọ́n èkèké bá ń gbàdé bá wọn nígbà yìí wọ́n jí ẹni ká àlẹ́ ẹ̀bú fẹ́ gbọ̀ká ń قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم قال ما ينبغي لأحد أن يصل لأحد هو يا زنجتنا وجب سيدة زنجتنا هو يا زنجتنا ولو كلا زنجتنا ولو ولو ولو كان أحد ينبغي أن يصل لأحد لأنه أقول إن زنجتنا وجب سيدة يا زنجتنا فلا المرء المرأة أن تصل لزوجها دعني عزيزة كيف هو رموت وجب يا يبوت لما أصل

سفيان الثوري نقال ذات بعض آية نغي مطيعات لله ولأزواجهن إيه لا يتوتي أما كي لا يتو إباش أما صا أقوي ملاتي بان يجا بدان نفا واجي صا أينيتيا كاشي إبا زوجي مستمو يجاوي وعلن نصا كاشي إبا زولا زوجي وعلن نصا إبا غن وجه جانوا تكتب باب ناو شو تبغى كي نوصا wọn bí àyàn wọn àti nọsọ ẹ bá lọ wọn àti bá bí hali náà wọn àti àyílá náà wọn àti bí àyàn wọn àti ẹdá bẹ lẹ́nu tó yàn wọn àti mi pípẹ́ ilẹ̀ ẹ̀kí tó wọn ìlàjọ tó yẹ bẹ́ẹ̀ tí ẹ máa fi ẹwà àti ó mìíràn mìíràn aisha rabi allahu anha anna mura ata min al ansar idan zagi ba min ya ansaro zawajat ibnataha waji zagi la dayawo fatama abasharu lafiya ya ce ya ji zagi wata gani mazuwa cewa hawa ya ce ya waya ko وهو فجاءت إلى النبي صلى الله عليه وسلم وكذا ببع النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له وجاءت يا نبي يعني كبير إيوي ووانا فقالت إلى جوز إن زوجها أتيك يبوي أمرني أن أصل شعرها إباجي إذا جنبا قولات إن جلوسه كيو فقال عليه قال إنه قد إنه قد إنه قد لعن المرسلات

ya zaba yi gaji nu ga wace ba gani juyi fa abar mutanafo fa ba ta fa zubana alaiha mutane le an wace fushi juyi la na ta malaika ta malaika ce kula da jira jinnan hatta tafiya har ga dashi rawahu ahmad wa bukhari wa muslim wa abu dawud عن ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الذي قال ثلاثة زوجة لا يقبل الله لهم صلاة sai ce wa sallar abuja imamun imamu kaunin wa hum lahu karibun zane da shi zan da shi zo zai shi mai mamu na ga ai wali man ci wa yana kuka sallaji sai ta ba sallaji ban wuta wa mura gangani da yin zagi na ba ta tuwa ne ne wa zauju ha are ha ga ba sai bu ma ji fushi duniya sai ta ba sallaji yin zagi wuta wa akhawani mutaqalimani gangani da yake mu ba ne je ke ji kusuma yayi wa ga je su ga gina ba ji ba ji ba ìdìrí ká nígbàgbọ́ ìwà àjẹjọ́ fàlẹ́ gan ìlà ìkíríkì yẹsí yo ìdídí yo làájí yo òyìnlẹ̀ ìdájí ẹkú dé tó wọn àti bá bí wọn adé kí yo wọn adé ìdájí. àmọ́ àlẹ́ kan ìlàjí lẹ́gbẹ́ ti gbádùn gbẹ́tò gẹ́gẹ́ ajá àǹkó náà má nà má kàtà àwọn àgá ajá àǹkó náà nǹkan wọ̀ wá ẹ̀jẹ̀ àǹkó gẹ́gẹ́ yìí lè bá wọn yìí ìmọ̀gàn gan ńlá jẹ wá ńlá òun mọ̀gàn ìrìn àníkẹ́ sáré láti èkó náà washi ne ne shi ya bugo daga zo suka washi daga zo suka washi da wuce ma wuce da in za ki zuwa na kai da da ka ba ya wuce don malaka sai kula da shi har ila ma sha Allah kuma to so ka ga ga gaskiya mu da bani ya bu ila kin da to so wa da to ai amma ya ko ya du da wa ko ni shi no ya ai la kin da to so mu ya ke da no da mu je wani ba do ke da ke ba da wuya sai mu ga mu ji mu ga kiyama ki mu so ga bata zagi ko yadda ga da musan kunnonin ka bayi roko ka bayi lalle malaika muta ta ji a saman kuma ba ya zo shi mini su kan zagi kirkin wani fiya su ya sai da yin ne ruwa an abi hurairah radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم قال لا تقم المرأة وبعل وأشائه إذا جاءت جاءت يتبوه مدوى إلا إذن سيد إذن ولا تأذن في بيته وما جيز رزال وتقدين يوبا وهو شاهد يبو إنما دوا إلا جبنه زي بإذنه وما أنفقت من قبله بغير أمره إلا جوتي ما وجودي أما تمين يدوتي يا بوبا وما له مليون فإن تصدق فإن نصف أجر فإن فإن نصف أجره له قسم يلا عدا هي تنم غادا يا زيو يا إلا جنة إلا جي ويجي أنكم يا بوبا غادا منا سيبتين sai da ibn yi to ga ga ce jago mutaje min ti gutu ya ga yana kila an ya ga mai dan ya ga ban da ke bai sai yau to ga ke ne da buka da ibn yi da ba sai da yana sai ai amma ga yana kila inda ya ta sai da ibn yi e bu yi kai da ji ba ga ce to sai na kila uta da daya ya e da tare gidi gano da abin su gashi kemi tafi tsohon laji daga zuko ko ta laji daga jago ko daga tuba ko ne ne ki laji da sai kasa ma ka biyu kuma a da ke zaga da yin zage wuce ma ka nga ji wuce budu su yin yi albar are daga abin da ba ni kama da shi ga ba la hakuri kin wa ke je ya jan ga ga ta wani hakuri ba ni da ga wa ne ga na sai kiyo da dan wani tabbatar wani da wani al imam al bukhari da muslim da abu dawud da ko wani ne yo in da ki kiri kin wai la gun doro to ba wa wai le gun so ye wa ga ja ye wa ga ja ye wa san ye wa ga dan do ga ke biya bo la la ni ta seriousness a na na gaja zai yi cikin ga da shi makanta ta na yẹn náà ti ń gbọ́ náà ń ṣe aláàtì báàlù nígbà yàtọ̀ ti kẹfà báàlù yẹn ju ìwé yìí ti ní kó èyí nìyẹn lóògùn wájà náà àmọ́ ọ̀dẹ̀ yìí ti báàlù wíta lè yẹ fura fún un. عن معاذ بن جبل رضي الله عنه عن النبي قال جاء عليه صلى الله عليه وسلم قال لا تؤذي امرأة زوجها إذا قلت له أبي لا مصيبة وفي الدنيا يجوا إلا قالت زوجته من الحور الدين إلا فاشين يزعل من يقول الدين شباب لا تؤذي gala gutu mai gajo damuwa mai katalar killa la'an ya ce dunu da tabbatu فإن ما هو إن ذاك دخيل إن جاءت ولد بابه يشوف هاي الفارقة إلينا واقف أنا وأنقذ وهو تعبتينا رواه أحمد والترمذي وابن ماجه وعليك بالنا إذا كنا جاي جيبوا دعوانا قوت يا لابو تونا إذا جي وجي إذا لكن لا يبان وجي لي جاني جنة كاوليا وجي إنه يا جنة يا تيبوا لا لكي إذا كنا جاي جيبوا دعوانا كلا وجي جيبوا دعوانا sai wanda ya kuri ta babu wani la'ani ya soke zuci ta fasa ya tage shi a jikin fulani ke zane jikuta ba shi ya kuri ta babu ga ta shi wani lalata jiki su ta alubar shi ba shi damuwa ne mini su bayan zaki kirki wani buga jihar alkhairi wani ke jego a shi da eje jichimbo mujebu hadi alakali zai fata gwenda ji mujebu ya bau ya gwana hadisi ya abi hurera sai tuje da gani ne ga annabi sallallahu alaihi wa sallam idan la yashkuru Allah man la yashkuru Allah ba ne je gwaya ga an jana je gwaya sai ta al-imam Ahmad da Abu Dawud da al-imam Muslim da ku an asma bin an asma bin Yazid sai ba asma bin Yazid radiyallahu anha sai tuje da ni qalat to مر بنا رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وآله وسلم وبقى وبعد ونال في نسوة أما كتا كيدا يفصل لما علينا وكتا فسلم وقال عليك شيء كيدا إيا كنا وقف المنعمين ليه شيء قلقلي ده كافر كيني نيري فقلنا

فالراحة تفوز ما رأيت منك يوما خيرا قد كنت أجري قال راجب شو قلت تبقى عليه ليس ويدا وصادق اللبان لا يشتغلوني ẹ̀ẹ́dì ràyíwá báyìí lọ sí akú àríkò ìyàwó èyí láti àgá ràyíwá egbò kẹlú àjò àtijọ́ ràyíwá kíkẹ́ sí lọ kúkú ó rí mọ́sí akú ogún èjì nípa lè ṣe èyí ti làyè èèlájì ìdídì èèlájì lóògbé káàkó wọ̀ bá ẹ̀dá àsìbìtì kó lábẹ́ ẹjọ́ ọ̀bẹ ẹ̀jẹ̀ dàbí fìtílẹ̀ ní ẹ bá wà káàbù bá wọn lè wọ ìyàwó ìlú ti jẹun àjẹlú rìkọ̀lẹ́ àjẹlú kọ̀lẹ́ bá tẹ̀wọ̀n lẹ́lẹ́ yìí ti sọ ìgbòho gbogbo alákàtà ìfọ̀ àkà níbẹ̀ tí làdí fún mi tí màtí làdí fún mi àti níbẹ̀ tí làdí ní ìdáná ní lókùn sàkánì tí màtí ẹgbẹ́ bẹ́ẹ̀ àdí ti àdí bá yín nínú ìgbàlá náírà tẹ̀lé burúkutu ní àdàsí bírèkì náírà sí ní àdàsí fúgàdì ìgbàlá líptọ̀ ń dẹ́gbọ́n ní ìlànà ìjàmbá líptọ̀ yìí káwọn yìí ètòtò jìjì làdóòrò láàkúrú tó jìrì ẹ̀ làjá ní. Adéka ìlà yìí kíríkì jẹ́sàkàlá ọ̀fẹ́rẹ̀ níṣẹ́ àlọ́ àgbéra ẹ̀ṣẹ́ tó já àti tó já kẹ̀lú ní oúnjẹ mi. Làrá yóò kú lo, àmọ́ wọ́n yẹn sáńdọ̀ jẹ́sùn lọ, ẹ́ aláwọ̀ èdùdù. Yá aláwọ̀ èdùdù àdúgbò tó wà láwọ̀ lóde wá ní kílọ̀ tí bàdà jìyà ó kí òun mẹ́fẹ̀ fóòtún náà kánà òun máa yí pé òun máa yí pé ní ewé àbáńdà fẹ́ fóòtún ní ẹ̀ká ìbàdàn yìí náà. Ní ipá tẹ́lẹ̀ ìmọ̀ sí zanto wani zai ce su fa ku shanta shi wai tijo ne ku shanta shi wai tijo ne ku ga yin wuce ku yi kun yi alkhairi da nan ke ya sa ki tabbai ce wato hali ni hadiya ya sa ki kirki wanda kwane sun ga josa jirgin wajen da ga kun yi josa ga ga doya ne ga josa ba kun ba lai ya da ka mu jaje pípa ìlàjì mí ni pípa ìlàjì kiri jo wẹ́wẹ́ àwọn làgẹ́gẹ́ ni dẹ́kun ضرورة دور ما تبغى عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليه صلى الله عليه وسلم قال أيما امرأة إذا جندور ونقع فعلت زوجها طلاقا نجد وا ولا تيبوي في غير ما باقي ضرورة دور ما فحرام عليها رائحة الجنة يقيا الجنة لا جرام da kai a jana gaji ke haramu ɗaya da za wa kan da jana kuma cikin wa zuwa jana ga zama ne ke za wa kan wa ganin da wa wa guda da wasu ne ya kuma yin zafi kashi da wa wa damu ya wala ji alkhairi ya wala ji ne wana mu je je je a mata yanda take nga malaka musulunci e eh, ga ni faruwa eh, tsakani e ba ga yi ne e ba ga ta ba zuri a wuri wulani e bu ji yi da fiya fa yi kuku na ji wazi ko ko ga ji wazi da shi mo ka tu malwa ko ba ji rukun na fil mazaja a ji jira bi mu yi dogo ba dai ga jira ne ma ke yi dan ba ci jira e ga go ji wo kuke in za ki ba ci ta ku je ga e ga ba ni wa ci ya ga kirkiya ga ji damuwa ni za ki ta ga waje yanki ku ga ji damuwa ba ta so ma sai jira ji gata nan kaga na kira lokacin k'u kunna, ko yayi zagi kashi amma ne daga garban da mu gure wa yi kashi na ku kunyi ba na kai gwada wani ke da gaskiya ne da da na uba wuya kaga na kira lokacin ma ala ga wuyu ka sake ni da banyare ko ba ku hakan min ahidi وحكم من أهلها على زعبة كينيه بو على زعبة كينيه عاتق ما جاء دي جارة كده كي لا كبيو أشياء دي جارة دي كان أنت كي بلو كان أشياء دي سكني سكني كاجي لجا كي أفوه كو كي بنيوا وكي أدين كو كي ديكا wani kin nan mutum cewa ga yahu ta tsada amma ga kun don da yin nan nan da suka nan da suka yi ke cikin kun ce wani yahu nan ko a je program da kike ta cikin wani ne aje gaba gari ni ba ta gari nan aje gaba gari ta ga da ne ba ko ko mutumin da kuwa yes ne ba ko jin da ko ya ko don ta ki ko jo ne ko ka ka ka ka wa jo da ne jo jo da ne ko ko kulo ki no ye de no ne ba ki ke na ka da wa ka ba da wa ka ba da ba wannan har ka wai waya ai ba ba ki ye ki be ni wa dan wa jo sama banda ba ba ba ki ya wannan ya de jo ne ya wala wallahi ya wala yake biya ne sun da da sun da yake tare na na rashin la kanu da kan ta da gidi tuku ba do da bada jibba da ke sai ko don mun ga sha da wuya shi ga kiwa jo ga mazin gidi mujadda da ka wuce hatta har da kafu nan ka tana nan kuma ba gudan da tanga nan na shi, kina je da wajina ga wasu ku ga masu shekin ba su masu gidi mujadda yake yin hatta da har waya shiga ga ai lamta sashen gaje da wasu kunga wajen biyu ke biyu haka ba wani haka za a rika zai kaka don su na wajina ko wasu kewa da kewa ma da ma zai su biyu ko kya ba ta yadda biyu hatta hatta bai da bai da murashi haka ba wani biyu don wani yi da ta ne yanzu yanzu ba kuma da ta kuma ba ta ku ka cike kila ce ta ce wa yi nan da ke da zanen in zane ka ku zanen azun wuga ko jin hajjiya ne a zuri tun hafiya 奶奶干啥？第二天呢？你干一把撸，一就不打算去弄。你看我已经还交你自己交五十我说对呀。你干奶呢？我交你呢。他给我加工资啊，就现在就那边有俺的钱呢。你们给我钱，你给他刮他自己的东西呀。那弄下去，下午跟别人没跟同事过。现在你干，跟跟以前也不一样。我接起谁来就把谁拉进他兄弟。 ẹni wọ́n lórí ìgbàjí ní kálùwẹ̀ náà ẹba ajé wọ́n ti lọ gbọ́dọ̀ fún bá gbọ́ ní bàbí tàrí gẹ́gẹ́ bí àwọn kiri náà wọ́n yà lápá wọ́n yà bẹ́ẹ̀ náà rè àbúrò ẹbí arájẹ ẹbí bàbá àjì ìlú ní bàbá arájẹ ìjì àwọn náà lọ sọ sí àwọn àrẹ̀ mẹ́rin mọ́ kiri ẹkún gáàjà àjẹ̀dí wọ́n àjà yìí dàjí kó wọ́n àjà pé kì í ṣe sọ fún yìí gẹ́gẹ́ yìí kò wú e wò mẹ́gà ìdè wọn ẹ̀ mọ́ sí kàpọ̀ ní nga nga jìnnà nga mẹ́jìnnà lórí ìdìmí náà jìnnà lè fún gbé tó lè jìnnà anú ni habiba lọ́dí ọláwọ̀ àná àkọọ́lẹ̀ سمعت رسول الله صلى الله عليه وسلم لو ولا النبي صلى الله عليه لا يحل لامرأة متى الذي هذا جنون نا تؤمن بالله واليوم الآخر نوعي ما نتكلم غني بسيرتي بيفويا الخيالينا أنت حتى على بيتي فوق صلاة نواتي تقول يا تعطي ya ga albashi na su na babban kuta gana illa ala zaujin inda gwaya buga masu koya arba ta shuri ba ashara ya sa kudi gangani da koguwe rawahu ahmad da imam ahmad ya gudu da bukhari da muslimi da abu dawud da tirmidhi da imam bukhari wale da zagi yana kido da ya goji mini ti fẹ́ zagi kiriki ọdẹ muso tó wọn gan ẹ bá ní ẹgbẹ́ ìjẹ̀bi òun iná ládàgá ẹ̀ wáyé bọ́ tán ẹ bá àdìsí àbí òrẹ́rọ̀ ga anabi sallallahu alaihi wa alihi wa sallam ga wa fi bi ahadikum sadaqa wasu kudu da ji ku sadaka ya daga ke ba gani da yi nuni ke lada kalu sabe ga yara da ya fice sai ci ayati a wata bu wa ya lahu da gusi ya ya zaɓe shi wa bukata ya shawo ke ce ke lada be kala ne ya ara aiki ne ne dan wa za fi harami ku la da haramu akana dai in inda waje ne fi kai waje ne fi a ga waje ne fi a ne wata fakka zalika ga idza wa za fi halali يكون لك عليه كان له أجر وجلادا رواه أحمد وصحبه رواه أحمد وصحبه الإمام أحمد إن الإمام مسلم الأول ẹgbọ́gbọ́ ìgbàdìgbàdì ẹ̀sán ẹ̀bánà ẹ̀dẹ́bàdì ìlúna gàíwá kọ́ ìjọmẹ́yìn láàdá pẹ́ kan ìwé káyà ṣubú. mẹ́ni tí fayán nígbà yìí tí kí òde láì gàngán ẹni ká bẹ ẹbú náà kò jí lu ba ne ka bai buna ka ubana wula gudu ba na bai buna ka ubana wucin wule ta gwada zai gani sa uku ni da ke shi ti ne shi harkun lakum ba ta yayo ba tu harsakum ya lola ce ji ko ba ta ji annaci tu ba lura nan ga bai nan amma bai ya ce ya je mu ya tiya daga wucin mini ti bayan da ya kirke obe ngai gaga wai tewo ga wucin ya je je musulunci ba umarci haramun musulunci ba ne ba a yi kini guruntu imi ọ̀tọ́ bá a yi kini guruntu àti ètò òjìlé náà ń fi haramun ṣé ṣé ìdájí tuntun mé ìdájí. حديث معاوية ابن حيدر ابن حيدر البشري رضي الله عنه قال وقلت يا رسول الله وقال أوراتنا العون ما نأتي منها وما نزل في طيّا لقوة جت من يعصوب قال النبي قال احفظ عورتك قال عورة يوي إلا من زوجتك عند ويا يميوي أو ما ملكت يمينك فوش إذا جنا وقاجنا لما يشتك لا رواه أحمد وأبو داود والترمذي وابن ماجه نانا عائشة رضي الله عنها وقال كنت عم بسبب ويعني كيف أنا ومين والنبي صلى الله عليه وسلم فما يعني صلى الله عليه وسلم من إيمان واحد daga yankwanyo min janaba daga janaba rawahu ahmad wal bukhari wal nasai bale ga minan nan nan marija da ta kuje yanayin yadda sun da kunan min yadda kunan ni ba ki ce ki wani da ya na gila da eh a yadda ni ba ta ne ga eh na kabari salamu alaikum ni ba ta ne ya kina kan jemau da ke ne ya kina duniya bai bai ce ita ce wani yake ba ta ya jina sai da ya mamaki da ya zaki da goya da ya sha zaku mu yau yi ma ba amma wanda lade ba san nan ke mu sashi zagin na shi ya buga don a ke ba ga lokacin da wuce da ya ba ta ajo ru ba karo wa lokacin sai ta yi mun ya ba ta ba dan ku sai da ku kai ẹgbẹ́ láti ṣì òsìkẹ́ ẹni wọn wá náà inú ìlú ti jẹ́ inú ìlú jẹ́ burúkú ti kiri ìdá àwọn ti káàrù wa sọ̀kọ́ àyà àti inú rẹ̀ ni ẹ bá inú ìlú ọdún fún ẹ bá kí ọdún bá káàrù wa yìí dábàá tó kù jẹ́ sí ọ yìí ni táìlì dé alẹ́ ẹgbẹ́ wa dé inú ilé ni ẹ bá kí ajá àti ẹgbẹ́lẹ̀ wọn àti ẹgbẹ́lẹ̀ wọn àyọ ńgá fún bàtà òbí áfíríkà bí òun ilé áfíríkà yi ni ìwà àdéhùn yìí ní gbèsè òsèké èdè ṣéèrì gàtò títà tó wù kí ní sọ fún èdè kí èdè ṣéèrì yìí nínú ìsáàdì bá ní títí sàǹsán mẹ. tàbí dà tó tu sí náà òdégé jíjẹ ní ẹkún ìṣe ìyá àdé òun tó àjẹ àdé. lọ́mọdé dáná ńgá tó ta àgádà ya ní ká 大概你看你你赶紧，我今天还要回家你找我家子了。我做这个家，我买那个了，我做这个家了，我要做这个家。阿姐，媳妇，我本来看不看上这个家，你要是没那个东呢？那你看上几点钟，那你看上几点钟，看上几点钟，看上几点钟，我怎么叫，怎么你看上哪个钟？哎，我说，我叫我伢姐，人家就拿，就是正常。 nígbà gbogbo ohun ti tó gẹ̀mí ni ẹni wà dé dé ẹni kó ní kájọ náà àti náà bí ó jí nù wà dé muslim jẹ́ tó ti di ẹni. ibn hajar hadith ne ti man gina yana gana na ita jari da ke furo ta bani ga yi sadalla biya dawudi ala jawazi nazarin rajul wa abdiji ga dawudi wula hadisin da ji hujja ga jayi zuyo ne ba ga shi nuna yin notuna ce ba ورد جزور حتى تنزلك عوانا وقال الفترة قال إذن هذا والما بيجوتي وزي جاء بلا في الجملة يتيه قال أنت تتيه أنا تتيه ابن القطان الفاسي النظر في أحكام النظر في جوان توتريبو ولا ولا يحرم على أحد الزوجين إبداء الشيء لصاحبه من نفسه وجه حرامه na tsaye mini ne ba da yi ne ko babu baba a cikin gwajire daga shago lo na ya ba ji sai ba su suna ci na gan ifas aure su a laure yawai islamin zauje wa ma malakat yaminuka illa an da kwaye yi wai gangani da wuce yin zaji na kan yana lokacin wata ki da fati ce ne ba toro mata ganna ba ya da jibe na no ne ga mun ne su yo jawo a ga da ne ga ta fara je mu da yin zani kai la ka wani wuce ya eh ya yawa ya ni fata ne ya sada la guda wala kitabu mu wani littafin sarki ba wani hadisa annabi ba wani asar ba hadisu na mace da jinin wata ke gajiya ka maza bi ma hadisi mace da ya bude gina gajiya maza a gina shi ba ga maza gani liman malik sai ba liman ka wanda wuce na lawa gungan hali jami'u rajulu imra'atu wala sabai wa baina na sitr ya za ke ba da yi sata ka ba da ni ko wata da ni Kala na na'am liman malik kila ga in lam yaro na kana ya da zan ci ganga ne makaru ya wata ni kada ali ma ba diga ta ta sunan dinga gane gane ga ba za ga tike kadi ka da nabi fa sallam wa ya rabbi allah wa la anan da ajo de na na ke to je da duri ya ga ta fi ya ce ba ba ba ya ce ku ne dubin ku ba a ba jimau jimau ma auladi ka da mu ko to ne ba ta gurin gidan a jaju ya alkarawani manyan risala ma wajen risala ba 21 da 21 na gbogbo waye gan yana aka mai na kudura don wani ne ministry kirkiyo ministry bayan kirkiyo wajen na haramu ne ba ke ba haila haramu mu ke ne ba ke ba da yin zagi shi ne na ehune na asadi ne bai ke ba da yin zagi kuwa an abi قال رسول الله صلى الله عليه وسلم عليك صلى الله عليه وسلم قال من أتاها أيضا فاجن دورة نقال أجبك إلا جل جاهلين أو امرأة في دبرها فمجبك إلا جل دبر ذنوبنا أو كاجنة كون بابوشنا فخزقه بما يقول وما بوشي يا جل دينا بوشي قريبا فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم riwaya a fiye al'imam ahmad da yadda bi shai ba ga abu dawuda ko an ga al'imamu turmiti an ga al'imamu da sa kan gobe wani shi sai daga ya tsaro na garin mafi a jiwa ga ya ce zaki da ya fi aila nan kun gaga huwa adan sai ka kuro da kuro ba ta zirin ya sa a fin mafi ya fiya da yin zaki da na ga shi aila nan wane ga ba ta zirin ya sa a fin mafi da abu wuce ya ga yanki ma kawai

بين من عينها نبي يعني جايات بين من أبغات إذا كانت حائضة وحائضا وقالت لها لجاهل أنا فأراد رسول الله صلى الله عليه وسلم أن يباشرها عليه فأصلم موقع وأصبه أمرها وجوه قرون أن تنتظر دون ليل يوجد في قور حيضتها وقت نوزي جاهل أنا ثم يباشرها عليه تيصبوا عليه تيصبوا بوفيرها هرجع لكم الإمام البخاري جاء الإمام مسلم جاء أبو داود ابن ماجه أول وعلى جنوب za gani daga jari ne yau makanta hadi kuma ya jika su kuma ya fara alkur'anu mai jin bace kuma zo ga zaki bace jika su wanda ta biya kiyya ina kin bace mai kiyya jika su ji wanda da dari wanja ina kin bace mai kiyya jika su ji wai wai bucin daga ne jin bin ne ga wuje ka kace ga ba mun nan ko sai ko kuma ce mu sai? ta ba je gashi ne ba ki ga ta ba je gashi a ne ko so ta kace ni a sha wani ta abin da ta gayi biyoyo a sha ka za ka zo wani sai su lafiya ga dani kura da kan ya sami ya sami na karin mai yi kullu wa ala fatan da ya kafin ko kuma lama sai ya ganna bai ga yi, sai ci na gani nan ga alif ga isma kullu shay'in eh ji an gondo illa ni ka amma ga ji jima'i ne ko wale ga wasu da tuyi wasu gaban tsoro ne ga kuma kashin wa ba ta yi jira a jera a wajen da ka har harfe nínú yẹn ti fẹ́ ìdàgí kirikí ó jẹ o ṣebí káwọn lé ìyàgí dé yìí nínú ti fẹ́ ìdàgí kirikí ó jẹ o káwọn lé ìyàgí dé yìí báwo ṣe bọ́ ọdẹ òun ẹgbẹ́ ló jẹ àrà òun tó ti wà ẹgbẹ́ náà lè fi sọ́dọ̀ sọ́wọ́ àlẹ́ yìí wà á lè sọ́dọ̀ lọ́lẹ̀ àmọ́mùtù ìyẹn ní èdè an anha alìlẹ́gàìdà gá alìlẹ́gàìdà kan lè má lè fi fi fari ko jihun wa fari da ba fari tsawa shi gangani da rumu ciki sai za hum ya gailu fari ci ganin da rumu ci ma ya ji alƙaida yi ma'ana in rayu ga ya gida ya ke ba juri falla ya zubi a wula zai zali ka sheka na mawai lagun goro to ya ji asha ta bakwai zaji su ya gidu ya wuce haramu wuce haramu mutu ne ba wa kira juri na nígbà tí kí tún dé o gáàrámù yọ ní ẹnẹgẹ́jì fàrọ̀ àtàkà ní ẹbá ti ṣe ẹbá ti yọ fún ìtàkà lóde ẹkùn iná ní wọn àtàkà yìí dẹ̀wọ́ da wọ́n jọ náà dìbà jírí ìjọ àmọ́lé là da ìjọ láti bá rí náà tàbí kan wọ́n dé wọn bá wí mọ́jà láti wọ́n lé mọ ìwé iṣẹ́ ìdá mi ní àwùjá ní ó ti ẹni mú kásìkò kan wà lóyún dáàbò ojú kan náà ni wọ́n lé ila yi gajo sama gaji ila ki makiya da gwadi to sheri gido shi bani eh e bagaji ila ki ga jaji da wani da bada da to ki za to je wati ga da ma ne buga ki ba biye shi ki kuma laji mun ke sheri wani ba ta sheri yin zaki shi ga me ga me koyi ta ta abun nan wa ne ke ne shi ji ndọ́jọ́ tó máa jẹ́ ìṣiṣì yẹn ní pàrọ̀ sàgáde búde ní pẹ́ẹ́tẹ́nuga tẹ̀ ẹ̀ èyàn tó máa jẹ́ èbìé kẹ́mínà tó yẹ kí á dìde bẹ́ẹ̀ ní pátá tó ká di kí ọ̀ wà kí á tẹ̀ yàrá tó gbé wà lẹ́gẹ̀ yẹn ná rẹ́ṣin kù yẹn fẹ́ mọ́ náà lẹ́jẹ̀ kiri yà nígbà tí wáyé kí wọ́n mi fún wọn lẹ́wọ́n ẹ̀gẹ́ lẹ́yìn tó قال النبي صلى الله عليه وسلم قال إن من أشد الناس عند الله منزلة يوم القيامة فلا فالذي شارك وتجد على دقيقة يتجد قال قيامنا الرجل تباجنا يفضي إلى امرأته وتفضي إليه وقعك بابيني وقعك بابيني يعتبه بشي ثم ينشر التزع هذا يبقى شكا جزبه لأنه قاعد يفعل رواتي يسوسك نواني كده حقا جمهور ميتيو من يدري رواه مسلم وأبو داود الإمام مسلم دا أبو داود قبل والد اليوم la wani nan a shagen ruwa ba ba da limar da isman ruwa su ne kire an aji a jiki da na sami a nawa ba da kula na wasu ne ba ga ne a nabi sallallahu alaihi wa sallam ne a nabi da sai ga ta aji ba a yi ji wai lafiya mafi ruwa a nabi sai ga ga shin a je ba dabba nan ga ke ba ke yin nuni wa ba gare ne an yi ajo an yi ajo an yi ajo ko yi mutum ga ke ake ba ke yi ba ke ake ba ke yi da su a kai ga hannun kwale ya zo kwale ya zo dole ko a je ne da dole ba ka ba yi su su ba kai na yau kuma suka yi kyau a suka su su ne ina jin da su ya rasu da ba ya duk ya ce bi innahum la yafalu bajiya da su wa inna hunna la yafalna abin ba ji jima sai ce kuke sai da san baji ne na fiya sai fara da kun da shekari da kina fara shi a wannan biyar da ne da ke ba da yake ne ina ke tare a da kan da yake da yake da ko kun da yake yi ba da yake ka canja sai da yake da go da san da mawaye da ya sai da ka ta wata da san da yake da ka sallama ina ke yayi inda wakala ka ta ce da sai ta ji halayi ne da cikin da haramu ya ci ta ce ya ke doka ne ka daga tafiya da gidan ruwa idan don yo wani wuce za a gaba katon a san da gaji ba za a gaba katon a ci don a yi gadewa don ce su su ba da ita kai kai da ka ci gaba lokaci ce ta gano na a to a to a ce a ɗuwa na mai sa ma lokaci da gudu da ne. Wani shi bayan da ji kirkin wasa kasa wasa jiya wasa kasa ta karanta ne wa wẹ̀dà nínú ìwé jẹun wẹ̀dà ní oṣù tó wẹ̀dà títí wẹ̀dà ẹtí lẹ́yà wẹ̀dà èdèpo wẹ̀dà kàtàkì wẹ̀dà gbẹdọ̀ sábú wẹ̀dà ẹ̀fọ́ kàtì lẹ̀ àmọ́ ẹ̀fọ́ kàtì ẹ̀jẹ̀ tó wà ní ìyẹn lẹ́nu ẹ̀wọ̀n ìdìbò wẹ̀dà náà ní ẹ̀yẹ nìkú wẹ̀dà ẹ̀nìkú wẹ̀dà kàtàkì bọ́ wẹ̀dà ẹ̀jì wẹ̀dà dì ìkúnú wẹ̀dà ìkànnà wẹ̀dà ìkúnyà ó ti rẹ̀ bìtà àbí afánà ìjà afá lóye ìjà àlà bọ́ ìlú dáadáa ṣé kìí ṣe ìdíje mi ti sọ̀rọ̀ ẹ̀rí gbẹ̀gbẹ̀ pátá ìdíje pátá ìlú. Ebodo ila yisini ke wakati yo wakati ya kandoro ali ena ali ene kato amenda bitu ni wakati ni mwele uko ta kaga da kiwo uko ta ta e mutu in ne ne kida eta ne wace ni to ke da kuma zan yo kwa ka ka ko ko ke jele ki ko ta ma da mu ne jin ko da wa da o ne ko ta ga ni بعدين عند المسلم جواب عن ابي هريره رضي الله عنه لا النبي صلى الله عليه وسلم لا الفطره بخمس فطره يقصه اي خمس من الفطره فيقصه جميع الفطره على حكايه الاشياء دي والاستهداف هذا لا يأتي هي ونفس كذب هذا لا يلقى تعطيه هي وتكليم وتكليم الأطفال هذا من شيء لا من يجوب يوم لا بد يأكل ولا بد يأكل كل شيء وقد الشارب باقي ما لا تنيا جاكيت رواه البخاري ومسلم وابو داود والنسائي وابن ماجه عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال الى النبي صلى الله عليه وسلم قال من كان لك من كان له شعر فانا قاعد يسوي ده فليكرمه هو سيوتي هو سيوتي هو بمعنى لا تبه wakili wakili ya kaji wale ka aka dai wafe so ja bai da ke kaji ne ne ji ya wale ke da ka kike ya da pesa dakka yan ne ji no lai nan da ke ya ko ni ba ka ja wai ka da ke kuma ra ko ku yan ne ga nan ya tsalla ji ka shi da zai je ko ya bala dukkan ya je so wanda suwa shi ba ne ne ko mara ina ji da dukkan su ya tsalla su har da laje da haji da an da za ka su ya bi san dokta da hajji da mutum ke rore a rin da nan jiki a fiye kasu ni ko mai ele pegou em dia, porque ele vai ganhar. Vamos ficar com o dinheiro nesse jogo, cuidado não. Último aluga, dinha aluga. Eu só tenho lugar de adinho de comprar a luta, né? Eu vou ter dinheiro, vou poder fazer lá de hoje, já não. E aí o cara disse, aí você vai comprar. Ele aí não diz pra você. Aí. Aí eu me imagino assim wajen kafarwa wajen bukata yin wajen bukata yin wajen bukata yin yana yana jin wajen bukata yin ga ba wajen wasu don don kashi idafu wamini wafazi waidi wajejezo waje taalimu ji ko waje makaranta ne ko waje ban da wa ne wa ne ko ba ko ba da tawo ina garin da su waje yi don ko ne maka da ka na buya kiti ji wa ku bi ali duk eh kun ku da duk kun wa ki ma wa ki ko ba ku ta ni mu ko ba ni ba ta wo da wo ki mu je jami tana ne misali ba je jami dan jami kilo ne yau ba ne mu je da su da ta wala biyo ne lajo ta ta mu ta wuce ne kilo ne wanda ne dungo da ke da kuma wata fashi musamman wata ne ji kuma dole wata ba ta yi ko wata a ti gani wata da ku da farin ciki wane kuke sai mun gani ne kun gani da fa wannan da ya gano ko ba ga wani da ya kawai ba ku yi na su rusna ko ya ce ya da wani ya ce ya da ya ce mutane jen da ba ce ja ko wa ku ni ko ko ta kai ko ko ta ka ta ko ko je ko ko ke da to kan ka ba ya a haji babu je haji sai ki wala ya ta ce ke da ni na ni ya da ne na je ji ne wa ya ke ku ẹgbẹ́ wa tó lé gan tontu ọ̀lẹ́wọ̀ wa lójú ọ̀la jẹ̀ wọ́n ẹgbẹ́ lé yín wọ́n wà tó lé jù lẹ́ wà lé bẹ́ wà lójú yá ẹgbẹ́ lé yín wà tó lé jù lẹ́ ẹgbẹ́ tó gẹ́gẹ́ tó ní tẹ̀lé kù wà ọ̀gá ẹ̀dẹ́ ewu ìlànà àpò àkáyè ẹgbẹ́ wọn fẹ́ jẹ́ ìpèsè dé àjẹ́ àrùn ṣùgbọ́n wà wọ́n tó àyè tó ti tó dé àgbà tó dé àjẹ́ àrùn ẹgbẹ́ nga ojú ìdòkó nga ẹ̀dẹ̀ wà kúkú nga wà bíà nga fa wà fa ebu wé nà kàtà wé kàtà káàkiri ti kẹkẹ yìí ojú àgọ́ lọ kéèkì ń ojú àgọ́ lọ lòkúta ojú àgọ́ lọ kí èdè bá lọ fún un ẹgbà ẹgbà tá àgọ́ lọ kí ìdúgbò gbẹ́mẹ̀ sí nìkẹ́ ìdàtí àwọn gbẹ́mẹ̀ ó bó dàtí wọ́n ti bá àgọ́ lọ ìyàlẹ́ yẹn bàjẹ́ lé lé يقول وبصفة وبصفة النظافة من الصفة يبقى الشركة وجدود تربية وجدود صحة وجدود تربية يقول يبقى الشركة وجدود تجوز تفاعل يعني ده بدأت تعجب يا سيدي أنا ابن عمر رضي الله رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو نعرفك كلكم راع فاتى يكثر وكلكم مسؤول عن رعيته قال دور معجوب هنا وسلم والامام راعي ومسؤول عن رعيته والتي ربنا فيها ما يكفي بيقال قاطع جدا دور بيقال يعني يد ما لك تكتب ولا دور الرئيس قال زباجي عدو بيتنا زي بيتنا يوجد يوجد ومسؤول عن رعيته وذلك كان على ذلك والمرأة الرعية في بيت زوجها إذا يقول لك إيه كان كذا يا بنبو ومسؤولة عن رعيتها لكن عدو بيتنا نواتنا والقادم رائع أنا ما يجي منه mai so ke kamar limani kai ya so dukiya ya daga sukuro wa masulu ana ke ta kuma kalatun daga nan ko kullu kuma ra'ayin da kun wa masulin ana iya ji ta ta yi kai sama duka ne da yake na wasa ne da fari duka su kula ne da fari ya ne ke kogo ya ka nufin ne nan masulin aladina na wani bai ji da kin da wa kai da ne ɗan da wa ji da gona in na muje ji muje ba kaji ga wuce ne ga guba muje je baba da ga wuce da ga wuce muje je ne da ga wuce da ga guba sai ga ji ba gollo ko ba je ne ba je ne ba ko ke to ji ga je ba ne ga guba ne ko sai ji sai sai da ga tige ji da ne tige ba sai ga ba ne kila ga mu sai kila kila

我拿我那个咋做过？我是一只眼睛，我拿我做的眼睛也不是眼睛而已，我眼睛了。没几年就没几年了，阿都就瞎。阿家亲人，阿妈就说你阿都不拿多少钱嘞，不能没眼睛。这几个表单是开始我来张嘴，这是怎么妈知道怎么？你那个阿都一个表单已经领了一次了。你赶紧的，那些阿都不缺人民币，你就啥子阿都拿，你不用着急拿，路人都多，都年轻的嘞。 وما جود يقول يقول انا راح اجيب لي لكم جود كده هيبقى على بدني على قدي دي من ابدا لوا تجينا وده دوزان انا كنت اصلا يا لابان يا اذا جبت لك يا بني اسرائيل وجا كان ده كده جود جود هو كان لما من يجي كده ما عرف جود كده بقول له ليه يجي لما كده لما جاء الله ما جعل يجي مثله الله ايه كده كده عليه عليه عليه ده فاتن منه راح يجي كده كده وكده يجي da yawan nan nan ne biya yi nan sai kina sai wa biya ko da Allah da lafiya da ni ko Allah ga ruwa da ni da a tare da don wa da ga ni ani ku da ni da ga da ga ni ai ki da ni da ke da ko da a ke yi ka sha kin a kin a da waye ne ki da ko da ko sarrafa nan ne ga Allah kuma la ta ji ake Allah ga ruwa da ni da ga ni da लेकिन ऐसे कि हमारे लिए लेकिन लगा अल्लाह बजा नहीं लिखा अल्लाह की गलती अल्लाह बजा नहीं लिखा अल्लाह को नहीं कंप्यूटर जिसको पूछिए तो दबाजिम में अफाल हो मुजरिम हो क्रीम हो यानी जिससे पता चलता है कि वो लोग अलग जैसे चाहिए अल्लाह को देखिए ओके लेकिन मैं आपको तो देखो है इधर है देखा चाहूँ जहाँ बताए फिलहाल नतीजा नहीं ऐसा लोग आज जीवन ये wani ya ke gawo bane annabi sallallahu alaihi wa sallam ne da jinda ke da kuma kada ko ke ji kula ke ji wa ku annabi ke ga ki tafi la ki ga ke ji wasi wala ku ya ji ina gina gari ne kallon suka ji musiba ta wuce musiba da ke da ke ke yallo ya ba ga ji wa ku annabi sallallahu ina gina ke ji ja ke annabi ke ji ja ke nan ga annabi ke ba annabi ke ji ne ke wani mace ka ji dubu da nan kaji tun da rubar waji da kuma wanda zo ya ne a ne da ya faduru inda fadura su su da a kuri da wasu ta kafa ne za ki da mai nuna ba ta wa lokacin ya ji alama ya fiye ne waji ko ne waji un za a duka rayuwa tattara na da yawan sa gida ya ji da wuri ji lamar na a zagen nan gondi wa mu ce ba ta wuri ce ji ne da ya ji rayuwa. Ina ta, amma mu ce kuma me ya ji in ga da wani cikin goyon da ba ga da mai goyon ne ta jike da rawa ce don haka fiya ce ne ta ni da cikin ya wani ne ne ki fitar da yare gani wai yau ne da ba su ne ya guna ya wai jin wa kun biye ni ne ni da gwagwa noyi wa kun والوالدات يرضين أولادهن حولين كاملين لمن أراد أن يتم رضاعه نجي يا جاي جاي يا غبا يا تجاوز يا جاي من التربية أن يجدون يجدون فيها يجدون وكيف يا أولاد يا أولاد إني أعلمك كلمات يا وكلمة في فضل لا تصل يحفظك ويتعفظ يحفظ الله فتأتي تجين تجاهك إذا سألت وقع باين فاسأل الله بعد تأتي إذا استعنت وقع وقت مكو فاستعن بالله وقت مكو تجي الله تربية No, wọ́n lúgbọ́ ẹbí dàtú báyé ní à. Wọ́n lúgbọ́ ẹbí ìjà àgbẹ̀bà dídé jù à. Wọ́n lúgbọ́ ẹbí dàtú kí ìmùdìrí à. Ìnáwó ayé wọn láàlùkò láàlùkò. sababu dogon suna mali ya nufi shafi da ala na fiye da ka da su kake da ta da mu ne kai ce ne ke ya ce ke ne na gina na

wanda ya jure gajiya wani Thank you.